TV ojú wa tó lé ojú wa tó kó. Subscribe to Araba TV channel and don't forget to like, comment and share our videos. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá gbogbo ẹ̀yin ti diaspora gbogbo ẹ̀yin tó orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà pátápátá níbi gbogbo tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń wò wá gbogbo wa pátápátá òun ni mo kí mo ní kí n tún sáré jẹ́ ká mọ bó tún ṣe ń lọ ni mo fẹ́ já wa sí àwọn nǹkan kan àgàgà nípa ìgbẹ́jọ́ tó wáyé lánàá lórí ọ̀rọ̀ ti olóyè Chief Sunday Ìgbòho àwọn nǹkan kan wà táwọn èèyàn ò tí ì gbọ́ nípa àdájọ́ yẹn ó ní Àràbà tẹlifíṣàn òun la ní ká mú wá sójú ìwòran yín kí ẹ lè mọ ohun tó ṣẹlẹ̀ gangan níbi ìgbẹ́jọ́ yẹn lánàá ohun tó ṣẹlẹ̀ níbi ìgbẹ́jọ́ yẹn lánàá òun rèé ó ní wípé ìgbà tó dé stage kan adájọ́ ó bẹ̀rẹ̀ sí ní olóyè Sunday Ìgbòho láwọn ìbéèrè kan um màá dẹ̀ sọ àwọn ìdáhùn tí olóyè Sunday Ìgbòho tí wọ́n fi dá wọn lóhùn ara ìbéèrè tí adájọ́ béèrè lọ́wọ́ olóyè Sunday Ìgbòho ò ní wípé kí nìdí gan tó fi sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà olóyè Ìgbòho sì dá wọn lóhùn wípé ìgbà tí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n mí àwọn láti pa um ohun tó mú àwọn pinnu pé káwọn ó fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ nìyẹn ó wá ní kí ni ìdí tán fi ń wá ẹ̀mí rẹ tí wọ́n fẹ́ pa ọ́ um olóyè Sunday Igboho dá wọn lóhùn wípé torí wípé àwọn jà àwọn ń bá àwọn fúlàní darandaran tán di darandaran pé torí pé àwọn ń bá wọn jà látàrí pípa tí wọ́n ń pa àwọn ènìyàn àwọn tó jẹ́ ìran yorùbá tí wọ́n ń fipá bá ọ̀pọ̀lọpọ̀ lò pọ̀ tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n sì ń gba ransom lọ́wọ́ wọn àwọn làwọn dojúkọ ó ní ìjọba nàìjíríà ló ṣe dojú ogun kọ àwọn tí wọ́n ń wá ẹ̀mí àwọn láti pa bákan náà Chief Sunday Igboho tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́pàá ò má wọn rí wọ́n láwọn ò dáràn rí àwọn ò ní any record lọ́dọ̀ ọlọ́pàá bóyá bíi criminal kò dẹ̀ sí ìgbà pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà fìwé pé àwọn àbí àwọn àjọ dss pé káwọn wá jẹ́jọ́ àbí nǹkan kan pé kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ wípé wọ́n kàn ṣàìdédé change bìrì ni pé láti wá ẹ̀mí àwọn láti pa pé nǹkan tó jẹ́ káwọn pinnu tó jẹ́ kí àwọn wò pé káwọn kó lórílẹ̀‐èdè rí àníyàn torí ibi tí wọn bá ti fẹ́ yàn èèyàn ń dárin ń bẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. nípa àgbẹ́jọ́ tó dẹ̀ tún wáyé lánàá náà ẹ ẹ tún jẹ́ ní tún jẹ́ ó tún kí nǹkan àwọn nǹkan kan tó yé yín ṣé rí olóyè Sunday Igboho wọn olóyè Sunday Igboho tí kò jẹ̀bi o wọn tí ì dá lẹ́bi o torí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbé fake news kiri wọ́n ti ń sọ̀sọ́kùsọ kiri ilé ẹjọ́ ò tí ì dá olóyè Sunday Igboho lẹ́bi ohun tí ilé ẹjọ́ kan sọ ni wípé bí wọ́n ṣe wọ ìlú Kútọ̀nù pókù díẹ̀ káàtó pé backdoor náà gbà wọlé pé ńgbà tán wọlé kí ló dáwọn agbófinró àwọn immigration service pé tí wọn ò mú wọn ìní adájọ́ fi wá sọ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wípé báwo náà ṣe wọlé àwọn wo ló mọ̀ sí wíwọlé wọn dráìvà wo ló bẹ̀rẹ̀ sí ní gbé wọn nígbà tí wọ́n wọ orílẹ̀-èdè Benin ìwádìí yẹn gangan òní wọ́n ti sọ wípé kí olóyè Sunday Igboho sì wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá náà ìgbà tí wọ́n fi parí ìwádìí yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin torílẹ̀-èdè Benin àwọn lọ́ọ̀yà ti jẹ́ kó yé wa wípé olóyè Sunday Igboho máa ní oore ọ̀fẹ́ pé wọ́n máa gba béèlì olóyè Sunday Igboho torí pé ìgbà tó bá sì ń ṣe investigation lọ́wọ́ wípé oore ọ̀fẹ́ wà pé ẹni tó bá ń ṣe investigation wọ́n lè béèlì ẹ̀ tí ó láǹfààní láti máa rìn kiri láti máa ṣe ní tó wù ú. gẹ́gẹ́ bí ohun tí lọ́ọ̀yà wọn sọ Salami ohun tí ó sọ tó jẹ́ ó yé gbogbo àwọn ènìyàn torí ẹ̀ ẹ má gbọ́n ìsọkúsọ táwọn èèyàn sọ káàkiri olóyè Sunday Igboho wọn àti ìdálẹ́bi ìdájọ́ sì wà níwájú kódà eh, ìjọba orílẹ̀-èdè nàìjíríà gan lórí ọ̀rọ̀ tí wọ́n gbé wọn lọ pé kan extradite wọn wá padà sórílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ yẹn gan kò ṣẹ́jọ́ gan lórí ẹ̀ rárá nǹkan tó kàn kù tán fẹ́ yanjú ni pé báwo náà ṣe wo orílẹ̀-èdè bẹ̀nẹ̀ eh, báwo náà ṣe rìn adájọ́ gan tó bi wọ́n léèrè pé ah, ìgbà wo ló dé sórílẹ̀-èdè wa wọ́n lọ sọ pé àná Sunday mo dé mo dẹ̀ ń gbìyànjú láti kúrò lónìí torí adájọ́ yẹn wò pé ah, ó dà pé ó ti pẹ́ olóyè Sunday Igboho ti pẹ́ díẹ̀ ní ìlú Benin wọ́n dẹ̀ sọ pé ah, olóyè Sunday Igboho jẹ́ oyé wọn wípé òun ò tí ì pẹ́ àná ló ń dé òun dẹ̀ fẹ́ kúrò lẹ́ni torí ẹ̀ kò tí ì sí ìdájọ́ nǹkan kan dá olóyè Sunday Igboho lẹ́bi torí àwọn ọ̀tá wọ́n ti ń sọ̀sọkúsọ sọkíní káàkiri èmi kàn ní kí n tún rán wa létí kí n fún wa ní update kí ìdájọ́ yẹn kó lè yé wa dáadáa ni torí ẹ̀ ẹ sì máa fàdúrà ran olóyè Sunday Igboho lọ́wọ́ ẹ Àràbà tẹlifíṣàn atúnika tún ń là wá lóye dáadáa ni lórí ìgbẹ́jọ́ tó wáyé lórí olóyè Sunday Igboho ní ìlú Kòtónú lánàá bí ìdájọ́ yẹn bó ṣe lọ nìyẹn tó bá tún wá tún wá rí àwọn nǹkan míì bó bá tún ṣe ń jáde àníjẹ́ yín ó fọ́ sí i a máa jẹ́ kẹ́ máa mọ̀ a máa máa update yín from time to time mm, Àràbà tẹlifíṣàn ẹ mọ̀ wípé Àràbà tẹlifíṣàn tiwa àwa ò ní bá gbé fake news ẹ rí i pé látànà àti drop fídíò à ń mọ̀ọ́mọ̀ ń ṣe àwọn ìwádìí tiwa ni kò ń kàn sí pé kákàsáré drop fídíò torí káwọn èèyàn lè wò no tiwa kọjá abẹ́ yẹn à ń ṣèwádìí tiwa a dẹ̀ ti rí òkodoro ọ̀rọ̀ òun ló jẹ́ kí n kábọ̀ síta lẹ́nu pé ká update ẹ̀yin èèyàn ẹ má gbàgbé ẹ subscribe sí channel wa kẹ́ like àwọn fídíò wa ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń thank you.